I think that's a reasonable long term too much. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأله الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعده فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار كعادة وقف ولوضة أتريك أتي بيولوك أتوجه النبي محمد sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé anabi àwọn sọ̀hábà rẹ̀ àdálọ́run kó fi kẹ́tí àtọ́rọ̀ yìí kó fi kárí wọn gbà wá tí a ń gbé ètò àdínà yóò sọ̀rọ̀ òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí ọ̀rọ̀ tí mo ń bá bọ̀ láti bí ọ̀sẹ̀ mẹ́fà sí ẹ̀yìn òun náà ni ọ̀rọ̀ nípa àlá pé ojú wo ni Islam fi wo àlá sọ̀nà ni àwa mùsùlùmí lágbàdá fi lágbọ́dọ̀ fi bá àlá lò nínú ìṣẹ̀mí ayé wa so mò ń tẹnumọ́ lọ́pọ̀lọpọ̀ gbà pé àìmọye ìdílé tó ṣe pé àlálélá ó ti dàrin wọn rú àìmọye ìyá àti ọmọ ọmọ àti bàbá tó ṣe pé wọ́n lálàá síra wọn náà ni tòótọ́ ṣe pé àti bẹ́ẹ̀ náà ní fìtínà ó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n ní ara ẹlòmíì tí wọ́n ti lálàá pé wọ́n kàn ẹ́ kàmọ́rí wọ́n kà máa pariwo náà ni pé àwọn ti mẹ́ni tó wá ń di rẹ̀ wọ́n ti mẹ́ni tó wá ń di rẹ̀ tòótẹ́ bá ń wádìí pé bò náà ṣe mọ́ àlá náà ni wọ́n lá o tòótọ́ bá ìpè lálá yẹn ó gbé lọ fẹ́nìkan àwọn tí wọ́n láwọn lọ́dẹ̀ ń gbé báyẹn ó ní wọ́n bá wọn tù wọ́n ní bẹ́ẹ̀ ni òṣèlú hmm. alátọ́ láwọn náà ni òun náà ni a fi ń wò pé ǹjẹ́ tíyẹn bá lálàá ǹjẹ́ ìyẹn lè lọ lè gbé báyọ̀ pé ẹ bá mi tù tó túmọ̀ sí pé nínú Islam kí ni ojú tí Islam fi wo tafsir ruhya tí wọ́n máa ń pè ní ta'wili ruhya kí ni ọmọ lè túmọ̀ àlá ojú wo ni Islam fi wo sokò rújú ìpínlẹ̀ nínú Al-Qur'an bá jẹ́ kó rinlẹ̀. wípé ara oore tó wọn máa ń fún àwọn ànábì òun ọlọ́run ọba ara oore tọ́lọ́run ọba máa ń ṣe fún wọn òun náà ni pé nínú wọn ó máa ń ṣe ẹni tí ó máa ń ṣàwọn mílíọ̀nù tí kí wọ́n mọ̀ tó máa àwọn ànábì Yusuf ànábì Yusuf àwọn fámìlì rẹ̀ ń sọ ike wa kadhalika yajtabika rabbuka a'udhu billahi minash shaitanir rajim nínú suratu Yusuf náà ni àyà ẹlẹ́ẹ̀kẹfà ọlọ́run bá ní wa kadhalika yajtabika rabbuka wa yu'allimuka min ta'wil al-ahadith ike ara orin tọ́nà wọn nabi Yusuf òun ni pé ọlọ́run ọba yajtabik ẹ̀rí ọlọ́run bó ṣàwọn bi ta'wil al-ahadith wọ́n mọ ìtumọ̀ àlá táwọn èèyàn bá lá ọlọ́wọ́ bó mọ̀ fi mọ̀ ọ́ òrò tí mọ̀ ní ìmẹ́ta owó àlẹ́ ọlọ́wọ́ bó parí ìkẹrẹ̀ fún ọ gẹ́gẹ́ bó lè ṣe fún wàhálà alẹ́ Yakub àtàwọn arọ́mọdọ́mọ ànábì Yakub kàmá àtàmà àlá àbàwayka min Ibrahim wa Ishaq gẹ́gẹ́ bó lè ṣe fún àwọn bàbá rẹ̀ àkọ́kọ́ nàbí Allah Ishaq àti nàbí Allah Ibrahim. إن ربك عليم حكيم فارن بي الله باني يجتبيك من يعني ويعلمك من تأويل الأحاديث سو so. يقول هذا الدم الواش له في النبي يوسف ولدت الضوء إنه إتاله في الله بان صال القرآن يبي يوسف إذ قال يوسف لأبيه يا أبتي إني رأيت أحد عشر كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين يعني كي النبي يوسف جدا قاتلهم لالا يكون لالا وري أو يوم مكلا وري يورو أتشوفا وتري بافور من أديك اللي بابا روي يا بني ومن لا تقصص رؤياك على إخوتك so, ما جكي أو ما يا ريوكو ما rán aláyè fún wọn o ṣẹ̀pẹ́ aláàárẹ̀ ni aláàárẹ̀ ni bàbá rẹ̀ ń sọ pé má rọ má rọ aláyè fún wọn ọmọ ìyá rẹ̀ sọ fún wọn o fọyà kídúlàk kọ́mọ́ wà lọ lè dá ètè bú fún ọ torí inna shaytana lil insani aduwwun mubin torí pé èṣù kẹrí yẹn ọ̀tá tó fojú wọn ní fọ́mí ènìyàn kí ni kọ́ta níbí yìí òun ni pé Ya'qub alayhi salatu wa salam tó jẹ́ bàbá anabi yusuf bí anabi yusuf ṣe sọ aláyẹn fún bàbá rẹ̀ tó sọ fún bàbá yẹn ti mọ̀ tó mọ̀ aláyẹn sọ rí pé nílà kanu àkọ́ọ́lẹ̀ kan pé ní oore tọ́lọ́ wọn bá ṣe fún àwọn anabi pàtàkì jùlọ àwọn ìran anabi ibrahim anabi ismail yaqub ishaq ara oore tó ti fún wọn ni pé wọ́n jẹ́ ni tí wọ́n máa ń ìtumọ̀ àlá so ibi wọn làwọn afá ti ní pé títa wọn yẹn kò rújú irú ẹ̀ gangan ó tó ṣẹlẹ̀ sí nàbí ọlọ́ọ̀yì Yusuf gangan náà ṣe àti bàbá rẹ̀ ló ti gbọ́ àlá tiẹ̀ yìí iye ló ti mọ̀ tó mọ̀ rẹ̀ gbà tó wọn tó wọnú ẹ̀wọ̀n tán àwọn méjì tán bá wọnú ẹ̀wọ̀n tó àwọn méjì lálà nàbí Yusuf ló ṣàlàyé ìtumọ̀ àlá yẹn fún wọn tó túmọ̀ sí pé nínú Islam ah, ó rinlẹ̀ wípé àwọn ànábì ọlọ́run ọba wọ́n máa ń ma ìtumọ̀ àlá gẹ́gẹ́ bí a ṣe fi títí ànábì Yusuf rẹlẹ̀ yìí gbogbo náà ni a ti gbọ́ táwọn lè wo inú àìsírọ́tò eh, Yusuf láti àyà forty six forty seven forty eight forty nine so nǹkan tó lọ́wọ́ bá ṣàlàyé lélẹ́yìí pé ìṣàlàyé fún wọn pé ìtumọ̀ àlá tí wọ́n lá nǹkan tí yóò jẹ́ lélẹ́yìí ìbọn tí wọ́n lá la kó gbé búrẹ́dì lórí ẹ̀yẹ ń jẹ lórí ẹ wọ́n tún ní pé wọ́n ń sáfù ọtí ìtumọ̀ rẹ̀ lélẹ́yìí so tí mo sáfẹ́ múlò níbí yìí wọn náà ní pé ká mọ̀ pé lílàlà àwọn ànábì ọlọ́wọ́n ọba wọ́n máa ń mọ ìtumọ̀ rẹ̀ ní ìtumọ̀ àlá tí èèyàn bá lá kódà ní ayé ànábì sallallahu alaihi wasallam náà tí àwọn èèyàn wá ń bá ànábì sallallahu alaihi wasallam tí ó ní àwọn lálàá ṣe wúrú rẹ̀ ní ẹnìkan tí wọ́n bá nẹ́bí sọ̀lọ́ sọ́lọ́ nẹ́bí ń ṣe kútbà lọ́wọ́ ní ya Rasulullah ra'aytu fima yara an-na'im al-bariha ka'anna unuqi duribat ó ní mo rí lójú oorun jẹ́ ni pé ọrùn mi wọ́n dí mi ní ọrùn ẹ̀rí wọ́n sọ fún ànẹ́bí pé wọ́n dí mi ní ọrùn fasaqata ra'si orí mi wá jábọ́ gbàtúrì mi jábọ́ fattaba'tuhu mo wá ń mo ń lé orí yẹn lọ fàkọ́sùrù mo wá gba orí yẹn mú summa a'adtuhu makana wọ́n wá dá orí yẹn padà sáyé rẹ̀ ànábì wa sọ pé ọ̀kọ́dà sallallahu alaihi wasallam idha la'iba ash-shaytanu bi ahadikum fi manamihi fala yuhdisanna bihi an-nas lẹ́bi ní tí ṣètọ́ni bá ti ń fi ń ṣeré lónú olójú oorun báyẹn ẹ gbọ́dọ̀ sọ fáwọn èèyàn ni pé aláburúkú lọ láyẹn aláburúkú lọ láwọn. tó nípa àlálélá ẹ rí i pé nínú nǹkan tí mò ń ṣàlàyé pé ó gbajúmọ̀ ní àsìkò yìí òun náà ni káwọn èèyàn kọ́lá àwọn èèyàn dìde kọ́ ọ́fíìsì kalẹ̀ wọ́n ní ìtumọ̀ àlá rẹ̀ àbí wọ́n gbé àlá bọ̀ wá síbí yìí so ń bẹ́ bẹ́ẹ̀ láwọn mùsùlùmí ń bẹ́ bẹ́ẹ̀ láwọn tí kì í ṣe mùsùlùmí so wọ́n mùsùlùmí ọgbọ́dọ̀ mà wípé irọ́ bù lélẹ́yẹ o so kẹ́nìkan mú àlá tútú ní iṣẹ́ so kò lọ ẹ jẹ́ kí n kó lákòóyawọ́ tí wọ́n bá ní ká mọ ìròyìn ẹ̀nì tó kí ni ipò táwọn àfà tí wọ́n mú àbí nínú Islam tí wọ́n mú nípa ọ̀rọ̀ àlá àwọn oríṣiríṣi ọ̀nà náà ni àwọn mùsùlùmí là ń rí lára wa nípa àlá àwọn àwọn kan táwọn jókòó pé ń hmm, àlá lílá yìí ní lè mọ̀ tó mọ̀ rẹ̀ tí wọ́n bá ní kí ló dé wọ́n ń ṣe wọn ànábì ọlọ́run ṣe bí wọ́n máa mọ̀ tó mọ̀ àlá ṣèbí èrè tó wá bí wọn ni pé ṣànábì ọlọ́run ọba nìwọ̀n ṣé ànábì ọlọ́run ni ọ torí pé nǹkan yìí nǹkan tó pamọ́ ni so nǹkan tí ò mọ̀gbà tí ń ṣẹlẹ̀ ò máa ń tó fi ṣẹlẹ̀ gángan kódà ibùn tá a bá ń ṣàlàyé bí àwọn èèyàn ṣe ń tú àlà oríṣiríṣi ọ̀nà ni tí pé tó bá tú àṣírí rẹ̀ fún yẹn ó pe èyí tó bá ti ń tù ní ẹlòmíì ní kọ́ sọ àlá rẹ̀ tó bá ti lá àwọn kan dúró lórí pé pé píríncípù táwọn gbé kalẹ̀ ni pé tó bá ti lálàá ìdàkejì rẹ̀ náà ó tù sí fọ́ tó bá ní orówó lójú oorun ó ní ọ tó sínú so opposite the ni to see. so tó bá ní o bímọ lójú oorun ó ní òun ní bímọ nù so àwọn afáàní níbo lẹ ti rí léyìí so ó takò ohun tí Ànábì sallallahu alaihi wasallam tí ó kọ àkàlẹ̀ àwọn kan bẹ àwọn ọmọ wa nǹkan kan kí níbẹ̀ ni wọ́n wá nǹkan kan kí nínú àlá rẹ̀ ó ní ọ̀rẹ́ àmọ́ sọ àlá yẹn tó bá ti ń sọ tó bá ti ń sọ tó bá ní pé wọ́n lè ní ṣé gbogbo àlá ńlá yẹn obìnrin lọ́pọ̀ jù ní àbọ́kùnrin tó bá ní ọkùnrin ní ẹni yẹn ọkùnrin náà tó ní ẹni tó sọ kíníkà ọkùnrin náà tí wọ́n ní ẹ̀ pé ọkùnrin lọ́pọ̀ jù náà láàrẹ̀ wọ́n ti ní tòmọ̀ tó wọ́n fọ̀ so eléyìí náà principle tí ò ní basis ni wọn mọ bí ti gbé kalẹ̀ so láti pé títí àwọn tá a sọ lẹ́ẹ̀kan pé ó tó gbọ́ ti àwọn ànábì ọlọ́run ọba òun náà lọ́rọ̀ <clears throat> iṣẹ́ à ń tú àlá yìí bí àwọn táwọn wuṣẹ́ náà ni ìnà ilmẹ̀ tafsir ru'ya bil Qur'an jarima wọ́n rí pé kẹ̀kẹ́ amọ́lẹ̀ ń fi Qur'an rẹ̀ fi ń tú àlá fún yàn pé ipa bánlá ẹ̀ṣẹ̀ ńláńlá tó lé ni ó dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n fi tọmọlá fi Qur'an wuṣẹ́ ni pé pé tó mọ̀ ń sọ̀yàn kékeré ni torí pé èèyàn máa kílèmù téèyàn ọ̀mà kọ̀ọ̀kan tí ò yé èèyàn tó mọ bó ṣe jẹ́ tó pọ́lọ́wọ́ bá lọ́mọ bó ṣe jẹ́ ó sì mọ sọ fáwọn èèyàn. sọ bákan náà àwọn kan tó lọ sí pé àá ike àlá yẹn lọ́wọ́ yíbọn tó ní ilẹ̀ àhíyẹ tó fún yẹn ọlọ́run kan máa ń bú àwọn kan pípítẹ ọlọ́run kan bù wọn ní ẹ̀bùn ni ìmọ̀ tọ́lọ́ máa ń bú yẹn ni. sọ wọn ni wàlẹ́ ìsà ilman muktasaban wọn ni kì ṣe ìmọ̀ làwọn kọ̀wá ìdún yẹtí mú tàdúrẹ́sù ọ́ tàdárùsù tí wọ́n ní ìyẹn lè kọ́yàn àbí ìyẹn lè kọ́ wọ́n ní kò ní basis àbọ̀ náà ń kẹ́lẹ̀ bùn ọ pé lọ́mọ ń bùn ẹnìkọ̀ọ̀kan so bó láṣọ wa mẹ́rin tọ́lọ́wọ́ bá bùn tó pé òun mọ̀ ní àlá lòun ń tu ní tiẹ̀ ṣé ànábì ọlọ́wọ́ bá ní mo yí bàtà ń sọ yẹn àwọn ànábì ọlọ́wọ́ náà ní ọlọ́wọ́ bá máa ń fún èyí tó fẹ́rẹ̀ fẹ́rẹ̀ lẹ̀ jù nìyẹn tòun náà ni pé kíyàn gbà pé ilmu tafsir riwaya ru'ya ta'wil wa ta'wiluhu مقتصر على الأنبياء فحسب دون غيرهم طبعا النبي الله نكا نوما أنا طول توتي توتي فون أمين يعني على أشياء جلالي سوجي كان واو واو أبرو في أنتما لا tí ó ti dálẹ̀ sí àwùjọ sọ àìmọye lómi tó ṣe pé ẹ máa rí yóò máa ṣiṣẹ́ kan lọ fílímọ̀ bá ṣẹ̀yẹn lọ ẹ̀kan yẹn ó sì fi kalẹ̀ lórí òun ṣe mọ́ bá ní kí ló dé ó ti lálà kì yìí kì í wọn yóò sì gbọ́dọ̀ àwọn kan lọ́tọ́ láwọn tó àlá tó má ti tó àlá àwọn tó ń pè kì í rẹ lóòótọ́ lọ́dẹ̀ wá ṣẹ́ mi ṣe kódà ìlú míì ń kúkú nílùú yóò kúkú nílùú kan bọ́ sílùú kan látara pé lálàá so eléyìí ó kó ìnira bá yẹn kódà ìlú míì ọkọ ìyàwó kalẹ̀ yóò ní àjẹ́ àjẹ́ níyàwó òun ìlú míì ò ní ọkọ òun ẹnìkan ló bá wọn túmọ̀ àlá yẹn rí lókun ìgbà tí èèyàn bá ń torú lànà báyìí ìyẹn ò ṣe wàhálà fá tí yóò fi jáde láyé ni òyìn sì ní ní ìfọ̀kànbalẹ̀ ìrìnlẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ bó ṣe lè kọ́ mọ̀ tí yóò mọ̀ ṣe wàhálà títí tí yóò fi jáde láyé ni tó ẹni tó bá fẹ́ wá ìfọ̀kànbalẹ̀ fún ara rẹ̀ padà sí di ìlànà nẹ́bí sallallahu alaihi wasallam padà sí di súnà nẹ́bí sallallahu alaihi wasallam ẹni pa àṣàlàyé fúnra wa níjẹ ìjọ ipe anabi sallallahu alaihi wasallam ó ní gbogbo wọn tí ọba lálá ẹ̀rí píríncípù tó fẹsẹ̀ múlẹ̀ jù tó dá tí ẹ lè fi lò pẹ̀lú àlá òun náà ni àkà ní ìjẹ ìjọ yẹn òun náà ni màá tó túkà lónìí anabi tó ẹ̀kọ́ ọba lálá rí àlá tó dùn ọ́nú tó jẹ́ ìdùnnú fún ọ máa sọ fẹ́ nìkan kan máa sọ fẹ́ nìkan kan àyàfi ẹni tó mọ̀ pé a ah, ò nífẹ̀ẹ́ rẹ̀ tí wọn náà mọ̀ pé wọn náà fẹ́ràn rẹ̀ ẹ̀rí bí bàbá sí ọmọ hmm. bí ọmọ sí ìyá kódà ń gbà mí ò lè ṣe ṣe kó jẹ́ pé òwà tọmọ ìyá àní lè má dán dáadáa so bí ọkọ sí ìyàwó torí pé ah, àwọn fẹ́ràn ara wọn ò lè sọ ọdún nǹkan báyìí fún ọ kódà àwọn ọ̀rẹ́ sọ rẹ̀ kí wọn kí wọn ọ̀rẹ́ mi gangan lélẹ́yìí wọn lè sọ fún wọn anábì sallallahu alaihi wasallam náà ni ó sọ bẹ́ẹ̀ ó ní fala yuhaddithu biha illa man yuhib kò ní ìdíkọ́ ọmọ wáyà káàkiri kẹ bá mi túmọ̀ kíní yìí wọ́n tún bá mi túmọ̀ kíní yìí tó ń dáwọ́ sí anábì ní fal yahmadillah dúpẹ́ fọlọ́run tó bá ti gbọ́rùn kan báyẹn tó bá ti dúpẹ́ fọlọ́run ọba tó sì mọ́ wọlé ojúlé ẹnì kankan káàkiri mọ́ lọ lè sọ pé bá mi túmọ̀ rẹ̀ tó mọ́ lọ sọ bẹ́ẹ̀ tó bá ti ń sọ bẹ́ẹ̀ ọwọ́ Eh, àwọn eh, ẹ̀rí pé mo sọ níjẹjọ wípé àwọn kan tó ń bẹ ìràwọ̀ ni tí wọ́n ti ràwọ̀ yẹn ìràwọ̀ owó ní ìràwọ̀ rẹ̀ ìràwọ̀ kíní kan ti pé látara kíni àlálẹ̀ lórí ìsìnmọ́ fi sọ lọ bá wọn sọ lójú oorun ni ṣàlàyé fún un pé ìràwọ̀ wọn ní agbára gan àmọ́ ni wọ́n ń dọwọ́ bó ràwọ̀ wọn ṣùgbọ́n eléyìí ní tí kìjì kéèyàn ó gbádùn láyé tí kìjì kéèyàn ní ìsinmi ni kúrò tún ní ìsinmi ní ọ̀rọ̀ ẹ̀sìn ṣòkòtò àti kúrò ní ìsinmi nípa ọ̀rọ̀ ayé fẹlẹ́ yìí náà ni ọ̀rọ̀ àlá tó bá ṣe pé àlá tí ò wá da lè yàn lá èyí tìyẹ sọ fún yàn rárá wọ́n sọ fẹ́ nìkan kan èyí tí wọ́n tẹ́lẹ̀ ń sọ fún ọ nísìn ni pé àwọn lè ń gbé àlábàyàn pé bá mi tú mùsùlùmí ò ní bùkátà sí i ò ní ìdìrẹ̀ rárá rárá so àlá kò lè ju bí oríṣi ọ̀nà mẹ́ta lọ́ba ẹ̀ sọ́njọ́ níyìn ní kọjá àlá tí ó níyàn nínú ní kọjá àlá tí ó báyàn nínú jẹ́ ní kọjá pé àlá tó ní mọ̀ tó pé ṣètọ́nì nìkan fi ọ́ ṣiṣẹ́ ní fi ọ́ ṣeré tọ́ ọ̀rọ̀ ẹlẹ́kejì òun náà ni pé anábì sallallahu alaihi wasallam kí n wá lálà rẹ̀ lójú oorun kí n rí anábì sallallahu alaihi wasallam lójú oorun kí mo lálà anábì ni mo wá rí tó ẹ rí aládàáda lèèyàn là kí n bá lálà anábì torí anábì sallallahu alaihi wasallam ẹni rẹ̀ tí ò níyè méjì òjíṣẹ́ ọlọ́run ọba ni so ẹni ìdùnnú ni lọ́nà ànábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam tó sì ní pé man ra'ani fil manam faqad ra'ani haqqan fa inna shaytan la yatamassalu bi ànábì sallallahu alaihi wasallam ẹni tó bá lálàmì lójú ọ̀run nínú lórí lóòótọ́ nínú lórí lódodo nítorí pé ṣètọ́n tẹ́rí yẹn kò lè gbé àwọ̀ mi wọ̀ tọ̀ ṣọwárí kí yan lálàá nàbí sallallahu alaihi wasallam ẹ̀mọ́ mo sọ lẹ́ẹ̀kan ike aláàárẹ̀ lèyàn lá o ọlọ́hìn aláàárẹ̀ ni lèyàn lá aláàdọ̀mẹ́gà lèyàn lá àmọ́ wọn gbọ́dọ̀ lálàá nàbí sallallahu alaihi wasallam kó wá yàtọ̀ kó yàtọ̀ sí bí ànábì ṣe rí bí alápèjúwe nìsín gbogbo ilẹ̀ pé lárúbáwá èèyàn funfun la nẹ́bí sallallahu alaihi wasallam kọ́ wá lálàá kọ́ wá ní èèyàn dúdú náà ni wọ́n rí kọ́ wá ní ànẹ́bí sallallahu alaihi wasallam ní òun sọ pé o kọ́kọ́ fèrè náà kí ni wọ́n kọ́kọ́ lọ pẹ̀lú ara wọn náà kọ́ lọ pẹ̀lú ara wọn sànẹ́bí kì í ṣe èèyàn dúdú so ó mì pé nǹkan ńláńlá kan nínú tí ọmọ fi ń dá yàn mọ́ o ti kọ́kọ́ yàtọ̀ kódà kẹ́ni wọ́n pẹ́ rẹ̀ pé èmi là nẹ́bí kan wá ní ah wọ́n sì ní ta bá lálàá nẹ́bí ànábì náà la rí lódodo fa ànábì kọ́ lórí yẹn o tán ẹlẹ́ẹ̀kejì káwá ní ọlálà ọlálà ànábì sallallahu alaihi wasallam àwọn gbà tí wọ́n ń júwe rẹ̀ wọ́n rí kọ́ lẹ́nu yẹn kúrú ẹ́ ànábì ò kúrú tó nínú ìròyìn ànábì sallallahu alaihi wasallam àbí o tó wá lálà wọn lẹ́nu yẹn gángan gan ọwà ń bẹ̀ ànábì kọ́ lórí torí nínú ìròyìn ànábì sallallahu alaihi wasallam ànábì ò ga ànábì ò sì kúrú tó bákan náà wọ́n tún wá ọtún lálà kí ànábì ló rí ẹlòmíín sẹ lóhun lálà lóhun lálà ṣé Ibrahim lóhun ní ànábì náà nù ọ sí mọ̀ọ́ká tí ń fi ọ́ ni o ò mọ̀ọ́ká tí ń sọ ànábì sọ ọmọ Senegal ànábì sí ọmọ Senegal sọ ànábì ò sì dúdú sọ abẹ́ ọlálà ọwá ní ẹni tó rí kò ní ọ̀nà gbọ̀n àmọ́ ó sì lálà ànábì náà ni kọ́wá ní ẹ̀sìn wọ́n ní ẹ̀ ìrọ̀ o so tí mo fẹ́ mú jáde fún bí ni pé ìròyìn yẹn gangan gbogbo ẹ gbọ́dọ̀ pé sí ara ara ẹni tó lálàá rẹ̀ yẹn ni pé ànẹ́bì tó bá lálàá rẹ̀ ó mì pé ẹni tó wá fẹ́ lálàá ànẹ́bì nìsín iṣẹ́ ń bẹ wájú rẹ̀ kó tó lè gbà pé ọlọ́lá ànẹ́bì lóòótọ́ ẹwà ànẹ́bì sọlá tó ti kú nìsín láti one thousand four hundred years ti kú so kẹ́nìkan lónìí ẹni yẹn yóò ní àwọn question tí ó dáhùn yóò ní àwọn ìbéèrè tí ó dáhùn. so àkọ́kọ́ ni pé ṣé ó mọ ìròyìn bá nẹ́bì ṣe rí ni tẹnìyàn bá níbẹ̀ ni òun mọ ìròyìn bá ṣe rí bí orí rẹ̀ ṣe rí bí ojú rẹ̀ ṣe rí bí face ṣe rí bẹ́yìnjú rẹ̀ ṣe rí bí irùngbọ̀n rẹ̀ ṣe rí bí irun orí rẹ̀ ṣe rí fẹ́ pé gbogbo ẹ wá ṣe dédé ara wọn hmm. bí gíga rẹ̀ ṣe rí gbogbo ẹ̀ ó ṣe dédé ara wọn tó ọkọ̀ òpìtàn òkè igun kanu jẹ́lẹ̀ náà tako bá ṣe dédé àwọn nǹkan yẹn kí n tó lọ ń délé irú ẹ̀ ló ṣẹlẹ̀ ní ayé àwọn sàhábà lẹ́yìn ìgbà tí Ànábì sallallahu alaihi wasallam lọ́tàn ìgbà tí ọ̀kan náà àwọn tí wọ́n jẹ́ àwọn tabi'un wọ́n bá àwọn sàhábà ike òun lálá nàbí sallallahu alaihi wasallam sọ̀rọ̀ jọ bá kan wà lórí ìjòkó wọn á ní kó wo gbogbo àwọn wo àárín wa yìí ẹni tó orí lójú oorun yẹn ta lọ́jọ́ ó wá wo gbogbo wọn ó wo gbogbo wọn ó wá rí alhassan radiyallahu anhu ó wá kọjú sí wa ní ọjọ́ ẹni yìí wọ́n ní ah òun náà lórí lòótọ́ òun náà lórí so torí pé ọjọ́ ọmọ ọmọ ànábì ni ọjọ́ ànábì sallallahu alaihi wasallam wọ́n dá ah, òun lórí so ó mi pé òun ọmọ ànábì rí so ẹni tó bá dé lónìí tó bá lóun lálẹ́ ànábì sallallahu alaihi wasallam so kí ni a fi mọ̀ kí lóun gbẹ́rẹ́ fi mọ̀ pé ànábì lòun rí lójú oorun so ara ibi tí ìṣòro wà nìyẹn o ara ibi tí ìṣòro wà nìyẹn o ò sì rí píkṣọ rẹ̀ rí àbórí píkṣọ rẹ̀ rí ni so tó bá sì rí píkṣọ rẹ̀ rí wọn bí ọ pété lọ́ọ̀yà ńbọ̀lẹ̀ ti rí so kó làwọn tán bí wọ́n tara wọn jẹ wọ́n làwọn ní píkṣọ nẹ́bí sọ̀lọ́ ọ̀sọ́lọ́ nílé lẹ́rìí nílé ní títí Ali àti ti Fatima àti Hasan àti Hussein wọ́n ya fótó papọ̀ hmm. gbogbo lọ́yìn náà làwọn náà ti rí nígbà táwọn náà ti rà ń ṣe Sufi irọ́ ni irọ́ gbù ní gbogbo ẹ̀yán yá torí pé kí ni kí lẹ fi mọ̀ pé ta ló ya fótó yẹn kalẹ̀ ohun tí wọ́n fẹ́ ló ń bẹ̀ ni pé kàtẹ̀wá ní ọwọ́ alálà nàbì sallallahu alaihi wasallam tó ó sì rí pé òun náà ni wọ́n bá gbogbo nǹkan tí wọ́n fi ròyìn ànábì mu tó ọba mu àmọ́ kí ni nǹkan tó wá bá ọ sọ iṣu ẹlẹ́kejì tó nìyẹn ọ̀rọ̀ ẹlẹ́kejì náà torí ìnìlà kí n tó máa gbé àwọn kọ́ọ̀lù kọ̀ọ̀kan tí a bá rí gbé ní ẹ̀ní so ní gausi bí ní ọ̀túnla ẹni títọ́ jẹ́ on five so wọ́n ní lecture tí wọ́n máa ń ṣe public lecture ní gausi bí lọ́nà alágbàdo so kọ́lá yìí wọ́n ṣètò ọkọ̀ fún wọn tó bá fẹ́ wọ̀ láti àdáńgbá àbí láti yókèlélẹ̀ so pé ọkọ̀ wà láti fi gbé wọn wọnú láti alágbàdo bí ọsítà alágbàdo so tó fi gbé àwọn èèyàn wọ ọbẹ̀ so fún àtẹwà fẹ́ wọn alágúnlẹ̀ wọ àárọ̀ tó tó fẹ́ tọ́pìkì ni pé adabul khilaf báwo la ṣe máa ń lò tí ìyapa ẹnu bá ṣẹlẹ̀ láàrin ara wa wa mùsùlùmí so ọ̀rọ̀ iná fẹ́ sọ so olú àwọn lẹ́tọ̀ tó pàtàkì ni kéèyàn ó gbọ́ so àfáà tí wọ́n fẹ́ bá wa ṣe láti Ọ̀yọ́ àfáà aláṣẹ. àwọn ni wọ́n ń bọ̀ láti ọ̀yọ́ so kí ogun wa kí kí á pàdé wọn mẹ́wàá ni wọ́n gbé wọ́n ṣètò mọ́tò kalẹ̀ nǹkan kí ó gbà ní ìbádà fún wa ní aago ní ọ̀tọ́lá tó ń jẹ́ on five náà kan a bá fẹ́ kí ni ẹ jẹ́ dábàá ìsọ̀rọ̀ gbẹ́ngbè yẹn ní òkèrè ọlọ́run wa. báwo ló ti rí lọ sí. òkè sọmọ rẹ òkè sọmọ òkè ní òkè àlàwọn ṣì. ọ̀gá sí ànábì àti abubakar wà ní gáàsì ìtàyè. ọ̀gá ànábì àti ló fi láta àtẹnu sílẹ̀ náà máa dì. òkè òkè pẹ̀lú ìmọ̀ pẹ̀lú ìmọ̀ rẹ̀ ni la tahzan inna Allaha ma'ana ọlọ́run bá ń bẹ pẹ̀lú ìmọ̀ rẹ̀ pẹ̀lú wa. sọtẹ́ bá ní kọ́ ọlọ́run bá ń bẹ pẹ̀lú wọn nílẹ̀ ọ̀run ṣé ó tún wà pẹ̀lú àwọn náà nàìjíríà ó tún wà pẹ̀lú àwọn nìkan náà so pẹ̀lú ìmọ̀ rẹ̀ ìmọ̀ rẹ̀ kárí gbogbo nǹkan àmọ́. ìyàtọ̀lẹ̀ kejì ni pé ẹni ẹni tó bá rà nábì. Hmm. ọ̀rọ̀ táwọn nábì wa sọ pé ẹni tó bá rí òun hmm. láì kò sẹ́yìn sẹ́yìn bá rí òun lójú òun hmm. ìtọ́ lè lè gbáwọ̀ òun. ọ̀rọ̀ wọn wá jẹ́ náà là ń sọ náà là ń sọ lọ́wọ́ ṣùgbọ́n olùkọ́ sọ̀rọ̀ mi dáadáa o olùkọ́ ẹ̀ sọ̀rọ̀ mi dáadáa ní tí mo wí tí mo ni pé èèyàn lè rí ànábì sallallahu alaihi wasallam àmọ́ ó ní àwọn nǹkan téèyàn tẹ̀lé nǹkan téèyàn tẹ̀lé yẹn ni mò ń ṣàlàyé lọ́wọ́ àdéhùn ìfẹsọ yìí gan-an pé wọn court ṣe ti yé báwọn òun yá ẹ pé ẹ kan tó bá ọ̀rọ̀. Naam. Salaam alaikum. Alaikum salaam. Alhamdulillah ó kọ́ọ̀tù ni ọ. Salaamu alaikum. Alaikum salaam. Náà mẹ́ka bọ̀. Láti àbájú sọ̀rọ̀ náà lọ́bàjá kan. Náà mẹ́ka bọ̀. Ẹ ṣeun. Ẹ̀rọ kan mẹ́ka fẹ́ pàkíyèsí kan ni. Àwọn fíìmù àgbéléwò tí wọ́n máa ń ṣe yẹn. Hmm. a rí pé náà wọ́n máa sábà sàn án fíìmù tó jẹ́ pé náà wọ́n máa kan lálàá ìkànkàn níbẹ̀ hmm. ó sì jẹ́ pé náà àwọn àlá wọn máa fi kọ́yàn pé ní kéèyàn ó máa nígbàgbọ́ lórí rẹ̀. Hmm. so àkànfẹ́ kan wà síkà náà ó wà tó jẹ́ pé ní yóò máa àwọn nǹkan báyìí hmm. àwọn ènìyàn àwọn ò nílò sí nígbàgbọ́ lórí àwọn fíìmù oríṣiríṣi tó dá sí àwùjọ wa kì í ṣe kékeré ọ̀pọ̀ bọ̀háyà ni àìmọye àìmọye ẹ̀sìn tó ti bàjẹ́ márùn èèyàn là látara àwọn fíìmù ọlọ́run tó sànù wa so wọ́n rà pé last caller náà ni mo sì kì í nam ẹ ti wọlé nam wọ́n rà ń pé bóyá kọ́lù yóò kó ẹ máa pè sí orí nọ́mbà mi zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine Abdulfatah Salome ní ọ̀dàgbére pé subhanaka Allahumma wa hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum